ẹ kúlé ẹ káàbọ̀ sórí ètò wa ètò ìrere lórí ẹ̀rọ amóhùnmáwòrán Kaftan television ti yorùbá adéfẹ́wá fowó ṣalé lórúkọ tèmi ọmọ onílẹ̀ wọ̀nba tó ń tẹ̀ jẹ́jẹ́ àwọn àjèjì nìkan ló máa ń tẹ̀ gírígírí ní èní mo ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti gbé ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run ti pè tó yàn tó dẹ̀ ti ṣe ológo wá sórí ètò èmi máa sọ ní gbogbo ìgbà ẹ̀kọ́ ọlọ́run ò tí ì pè mí títí di àkókò èmi ò lè sọ lọ́la àwọn tó ti wá pè tó ti yàn tó ti ṣe lógo ni mo ní orí ọ̀fẹ́ àtàǹfààní láti máa gbé wá fún yín tèmi ò yàtọ̀ ṣùgbọ́n kí ni o ó kún ó kún lọ́nà ọ̀tọ̀ ó pọ̀ sí lọ́nà ọ̀tọ̀ torí pé kí ni èèyàn ọlọ́run láti ìjọ celestia ìjọ mímọ́ ni mo gbọ́ fún wa ẹni tọ́lọ́run pè tó yàn tó dẹ̀ ti ṣe lógo àwọn tó jẹ́ pé a ti tọ́lọ́run wọnú ayé wọn a dẹ̀ sí pé ní tòótọ́ rere báyìí òní olúwa tó wá sọ pé ṣó dùn iyọ̀ já iyọ̀ in fact iyọ̀ àti magi ló gan ló já níbi tó dùn dé tó pọ̀ dé àlejò mi yẹn ti wà níkàlẹ̀ tí wọ́n jẹ́ wòlíì prophet adébáyọ̀ tèmilolúwa ẹ bá mi kí gbogbo àwọn ará lé. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah a kí ní orúkọ jésù kristi orúkọ mi ni prophet Tèmilolúwa Adébáyọ̀. ẹ̀yin olólùfẹ́ ti ìhìnrere gbogbo ibi tó bá kẹ́ ẹ ti ṣàmì ẹgbìyànjú kẹ́ ẹ ṣàmì bíbélì wípé àmì òun ni ìdáhùn àdúrà ẹ wá jẹ́ ká ṣe pẹ̀lú ìgbàgbọ́ ibi tó bá ká ti lanu wa ká gbàdúrà jẹ́ ká là bíbélì wípé la ẹnu yín gbòòrò ó ní èmi yóò kún tá à bá là á gbòòrò báwo lọ́lọ́run ṣe fẹ́ kún ẹ jẹ́ ká gbà dáadáa ó yá bàbá wa ẹ jẹ́ ká tẹ̀síwájú àwọn kó tó nípa tẹ̀síwájú àkòrí tó fẹ́ fi bọ́ àwọn náà ni àkòrí tá pè wípé ìmọ́lẹ̀ kí nìkan tá à ń pè ní ìmọ́lẹ̀ kí ló túmọ̀ sí kí ló ń jẹ́ ìmọ́lẹ̀ bó láti lè rí ìmọ́lẹ̀ ṣé a lè rí inú ayé ṣé inú bíbélì nìkan láti lè rí kí ni àwọn tó ń fi ìmọ́lẹ̀ ṣe báwo ni ìmọ́lẹ̀ ṣe lè wà nú ayé ni àwọn ipa wo gan ni ìmọ́lẹ̀ kó nú ayé ni ẹni mi kọ́ lẹ ti máa gbọ́ ẹnu àlejò wa lórí ètò wa lẹ́nìí lẹ ti máa gbọ́ gbẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ bàbá oyèjà tẹ̀síwájú. hallelujah hallelujah àkọ́kọ́ jẹ́ kí gbàdúrà ká tó wọnú ọ̀rọ̀ ọlọ́run Jehovah. Mímọ́. Jésù Kristi. Mímọ́. Michael mímọ́. Mímọ́. Olúwa Ọlọ́run ajẹ̀mú ọlọ́run ọ̀rọ̀ àgbẹ̀ngà olùwàgbọ̀ pẹ̀lú wa ní àkókò ẹ̀mí ọgbà yẹn wa àmín Jésù àwa rẹ wá jẹ́ káyé kó mọ òtítọ́ kí òtítọ́ kó lè sọ wọ́n di òmìnira Olúwa wá tọmọlé ọ̀rọ̀ rẹ àmín Jésù gbogbo ẹ̀dá tó wà nínú òkùnkùn ní àkókò Olúwa tọmọlé ọ̀rọ̀ rẹ àmín Jésù ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ Olúwa bá fi Jésù ẹ̀mí mọ́ wá sọ̀rọ̀ rẹ jáde àmín Jésù àdúgbò àgbéyéga hallelujah Jésù Olúwa wa. àmín àmín àmín lórúkọ Jésù ó já tẹ̀síwájú. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Mo mú ọ̀rọ̀ náà wá fún wa ọ̀rọ̀ náà tí mo mú wá fún wa òun la pè ní ìmọ́lẹ̀ kí la ń pè ní ìmọ́lẹ̀ kí ni ìmọ́lẹ̀ tiẹ̀ máa ń ṣe báwo la ṣe nílò ìmọ́lẹ̀ ṣé ènìyàn nílò ìmọ́lẹ̀ àbí kò nílò ìmọ́lẹ̀ hmm. tàbá wa wò ó láti ti kọ́ ṣe ni ìmọ́lẹ̀ ti wà ìmọ́lẹ̀ sì wà pẹ̀lú olúwa olúwa sì ń bẹ pẹ̀lú ìmọ́lẹ̀ hmm. nítorí láti ọ̀dọ̀ rẹ̀ ni ìmọ́lẹ̀ ti wà hmm. tẹ́ wo inú ìwé Genesis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 ayé sì wà ní kíni o jújú ó sì ṣe kíni ó sì ṣòfò hallelujah hallelujah ẹlòmíì ń rìn nínú ayé ó rìn ní kò òfo hmm. ó ti tọ́ nítorí kò tí ì ní ìkọ̀kan tàbí nǹkan yẹn ti wà nínú ayé ẹ̀ ó ti sọnù wòlíì ni tí mọ́lẹ̀ bá ti lè kó nínú ayé ẹ̀ ó ti di kò òfo hmm. iṣẹ́ ni tí mọ́lẹ̀ bá ti kó bẹ́ẹ̀ ó ti di kò òfo ilé ni tí mọ́lẹ̀ bá ti kó bẹ́ẹ̀ ó ti dà wóró hallelujah láàrin ọkọ àti aya tí ò bá ti sí ìmọ́lẹ̀ ìyá mi kò sí ìfẹ́ hmm. inú ìfẹ́ ni ìmọ́lẹ̀ ń gbé hallelujah ìjọ́ tí ìmọ́lẹ̀ bá ti kú ìfẹ́ kú hallelujah èmi fi ìmọ́lẹ̀ mo fi ṣe symbol ìfẹ́ hmm. nígbà tí ìmọ́lẹ̀ bá ti kú láàrin ọkọ àtaya gbogbo àwọn wá rí èdè wọn ò ní yẹra wọn mọ́ ó lẹ́sẹ̀ rílé mi ìtọ́ ìyàwó ma tọ́kọ́ máa mú ìyàwó tá a nà án tó máa di pé ìyàwó náà ó da ásìdì sórí ọkọ nítorí kò sí ìmọ́lẹ̀ hmm. ilé tí ìmọ́lẹ̀ bá dẹ̀ ti kú àwọn ọmọ wọn àti ṣe rere ó máa ń ní agbára hmm. àwọn ìdílé kan wà láti ìran dé ìran láti orí baba ńlá wọn ni ìmọ́lẹ̀ ti kú nínú ayé wọn hmm. tó bá wá wò ó ohun rere kò ti Jerusalem wọn jáde nítorí ìmọ́lẹ̀ ti kú nínú ilé yẹn wọn á máa wò pa abẹ́ ogun wo làwọn wà èpè wo ni wọ́n gbà wọ́n ṣẹ́ wọn ò gbé wọ́n ṣe pé ìmọ́lẹ̀ ló kú nínú ayé wọn hmm. a dẹ̀ nílò ìmọ́lẹ̀ tí ìmọ́lẹ̀ bá ti kú èèyàn máa ṣẹ́rú ibi tí ò yẹ kó ṣẹ́rú hmm. wọn á máa wọ aṣọ aláṣọ wàá máa jẹun nígbà tí ò yẹ kó jẹun oúnjẹ tí ò tọ́ sí ẹ ló máa máa jẹ hmm. nígbà tó yẹ kéèyàn máa jẹ ẹran wàá máa jẹ egun hmm. nígbà tó yẹ kéèyàn wọṣọ á máa wà kísà nítorí ìmọ́lẹ̀ ti kú hmm. wàá rẹ́ lómi ṣùgbọ́n ó máa pọ́n báyìí ni ó gbọ́dọ̀ sọ fún ẹ̀ wá sí wọn pé kò sí ìmọ́lẹ̀ nínú ayé ẹ̀. tọ́lá tó yẹ kó funfun bí ti olùṣọ́ yìí. ó ti kú nítorí ìmọ́lẹ̀ ti kú ó ní àmì wọn ló máa máa báwọn tó gbà mí gbọ́ lọ hmm. ó ní rí àmì kankan nítorí ìmọ́lẹ̀ ti kú àmì òkùnkùn bíríbíìmù ó ti ṣe kiri ó ti bo ó ti bo àmì yẹn mọ́ra kò sáàmì tán lè fi ràn lọ́wọ́ á ní ẹ disappointment ẹ òun débẹ̀ wọ́n reject òun òun ti wá ẹ́mbáàsì ẹ̀wọ̀n fún òun visa tó ìmọ́lẹ̀ bá hmm. ṣáájú ẹ lọ wá ìrọ̀rí ẹ láti fún ẹ nítorí hmm. ọmọ aláṣẹ yẹn ṣùgbọ́n òkùnkùn ti gba àṣẹ yẹn lọ́wọ́ ó ti bu àṣẹ yẹn mọ́lẹ̀ ìmọ́lẹ̀ ò sí ṣùgbọ́n ẹjọ́ tí ìmọ́lẹ̀ bá ti wà wà á rí pé ohun gbogbo á máa lọ nímẹ̀ lọ ẹgẹ́ ká tẹ̀síwájú kí ló sọ ní ẹsẹ̀ kẹta yẹn. Hmm. ọlọ́run sì wí pé ọlọ́run wá wí pé kí ìmọ́lẹ̀ kí ó wà ó ní kí ìmọ́lẹ̀ kó wà ìmọ́lẹ̀ sì wà ìmọ́lẹ̀ sì wà ọlọ́run sì rí ìmọ́lẹ̀ náà ọlọ́run wá rí ìmọ́lẹ̀ náà ó dára hallelujah hallelujah ẹ rí pé ọlọ́run rí pé ìmọ́lẹ̀ náà dára nítorí bí ìgbà táwọn tọ̀ mọ́lẹ̀ lọ́lọ́wọ́ á rí sọ́wọ́ ẹ pé wow this beautiful ah eléyìí dá lọ́pọ̀lọpọ̀ hallelujah nígbà tí ìmọ́lẹ̀ dé nígbà tí ọlọ́run gan lè rí pé ìmọ́lẹ̀ dára mélòó mélòó ni àwọn ènìyàn mo fẹ́ sọ fún ẹ gẹ́gẹ́ bí a ṣe jẹ́ ènìyàn tí ò bá sí ìmọ́lẹ̀ a lè dé ènìyàn ní ọjọ́ kẹfà láwòrán ọlọ́run ó ní ẹwọ́ ẹgẹ́ ká dáwọ́ ènìyàn láwòrán ara wa ìmọ́lẹ̀ ló ṣiṣẹ́ ìmọ́lẹ̀ la fi dáyé àti ẹ̀kún rẹ̀ àti ohun gbogbo tó ṣe kiri tó wà nínú ẹ̀ inú ìmọ́lẹ̀ láti dá tó bá wá rí pẹ́ láti kọ́ ṣe yẹn òun gbogbo wà òun dòdò ayé ayé ṣe kí ni ó wà ní jùjú ó sì ṣòfò gbogbo ẹ ṣòfò nítorí kò sí ìmọ́lẹ̀ ó wà wò pé báwo la ṣe fẹ́ ṣe ó dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ohun gbogbo tí a gbọ́dọ̀ ṣe kó wà ní ìbámu hmm. ó ní kankan láti ṣe kó wà ní ìbámu nínú ayé rẹ ohun tó nílò òun ní ìmọ́lẹ̀ mo kọ́kọ́ gbàdúrà sí ìgbéyàwó tó ń dà lọ́wọ́lọ́wọ́ tó wò mí tó bá gbàgbọ́ nínú àṣẹ ìpè ní ọ̀yá ni ó kọ Jésù mọ́lẹ̀ kó tọ̀ sínú ìgbéyàwó yẹn. àmì lórúkọ Jésù. ìgbéyàwó tó ti túká yẹn tí ìmọ́lẹ̀ bá dé hmm. ọ̀run lórúkọ jésù ọ̀run tó mọ́lẹ̀ sínú ah, ìgbéyàwó yìí. àmì lórúkọ jésù kristi. ẹ ṣàmì wọ́n ní ọ̀run tó mọ́lẹ̀ sínú ìgbéyàwó ah, yìí. àmì lórúkọ jésù kristi. ilé débi ti ń pa wọ́n yẹn ìmọ́lẹ̀ ò níbẹ̀ ni ilé tọmọ ti ń kú lọ́wọ́ yẹn ìmọ́lẹ̀ ò sí níbẹ̀ ni hmm. ilé tóyún ti ń jábọ́ láàárẹ̀ yẹn ìmọ́lẹ̀ ò sí níbẹ̀ ni tí ìmọ́lẹ̀ bá wà ohun gbogbo á wà ní ìbámu oh, mo sọ ní orúkọ Jésù kẹfàdà yìí má hànà kúlà àṣẹ jáde ìmọ́lẹ̀ kò wọnú ilé rẹ lọ ìmọ́lẹ̀ kò wọnú ilé rẹ lọ iṣẹ́ tó o ṣe tó ń jẹ gbèsè yẹn ìmọ́lẹ̀ ò sí níbẹ̀ ni oh, iṣẹ́ tó o ṣe tí ò yẹ yẹn tó o lákòjọ yẹn ìmọ́lẹ̀ ò sí níbẹ̀ ni ó yẹ mo wọnú iṣẹ́ lọ mo wọnú òwe lọ láti ti wálẹ̀ ó yẹ kó gbà ìmọ́lẹ̀ olúwa. àmì lórúkọ jésù ó yẹ kó gbà ìmọ́lẹ̀ olúwa. àmì lórúkọ jésù ó yẹ kó gbà ìmọ́lẹ̀ olúwa. àmì jésù àmì. à ń sọ̀rọ̀ nípa ìmọ́lẹ̀ kí là ń pè ní ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ jẹ́ ohun tó dára hmm. ẹ bá ní lọ sí ẹsẹ̀ kẹrin yẹn kẹwàá gbọ́ nǹkan tó sọ níbẹ̀. ọlọ́run sì pa àlà sí agbede méjì ọlọ́run gba àlà sí agbede méjì. ìmọ́lẹ̀ àti òkùnkùn ìmọ́lẹ̀ àti òkùnkùn. ọlọ́run sì pe ìmọ́lẹ̀ ní ọ̀sán uh-huh. àti òkùnkùn ní òru. hallelujah hallelujah. Uh-huh. this is my example ẹgbẹ́ kan wá wò ó ní ọjọ́ bá ṣe wà during the day ní ọ̀sán wàá rí pé o lè ṣèkọ́ o lè jáde o lè lọ síbi o lè rìn káàkiri àdúgbò ṣùgbọ́n tó bá rántí di òru nígbà tí òkú bá dé yẹn kó wá rí i pé ọ̀kọ́kọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ wíńdẹ tó ní onímọ̀mọ́ dé o olóògì dé o wà á rí i pé wàá fara pamọ́ ni hmm. nítorí pé òkùnkùn ni ohun gbogbo gbàdákẹ́ ọ̀rọ̀ wà á rí i pé gbogbo tó ń jáde ní àkókò yẹn kò ń so tó dára hmm. ẹbọra ló máa pè é hmm. nítorí pé ohun tó dára kò tinú òkùnkùn jáde hallelujah àwọn èèyàn dẹ̀ fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ mo bẹ̀ ní àkókò rèé báwo ló ṣe lè rí ìmọ́lẹ̀ hmm. ọ̀nà ìmọ́lẹ̀ lè gbà wọlé ayé rẹ̀ òun ni kò gba jésù sínú ayé rẹ̀ hmm. tó bá ti ní jésù o ti ní ìmọ́lẹ̀ o àìní jésù ò ní ní ìmọ́lẹ̀ o iye ayé tí ò bá dẹ̀ ti sí jésù kò sí ìmọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ dẹ̀ máa ṣe kiri ó máa wà ọ̀pọ̀lọpọ̀ ìjákulẹ̀ máa ṣe kiri ó máa wà ayé a máa gbomi jẹ́ lójú ẹ nígbà tí ò yẹ kó gbomi jẹ́ ohun tí ò yẹ kó gbomi lójú ẹ máa gbomi lójú ẹ tó nígbà tí ò sí ìmọ́lẹ̀ mo gbàdúrà mo gbẹnikẹ́ni tó ti sọnù sínú òkùnkùn mo gbẹnikẹ́ni tó rìn nínú òkùnkùn tó gbẹ́nikẹ́ni tá a fi pamọ́ sínú òkùnkùn lórúkọ Jésù ọ̀run fìmọ́lẹ̀ pẹ̀ sí gbangba lórí ọ̀run fìmọ́lẹ̀ pẹ̀ sí gbangba lórí ọ̀run fìmọ́lẹ̀ pẹ̀ sí gbangba bàbá wọn wò ó tàbá lọ sínú ẹ̀sáyà kẹwàá lọ wò ó kọ́ tó ṣẹlẹ̀ ẹ̀sáyà sixty hmm, àìsáyà orí ọgọ́ta láti ẹsẹ̀ kejì bẹ́ẹ̀ láti ẹsẹ̀ kìíní yẹn dídé ó ní dídé tọ ìmọ́lẹ̀ nítorí ìmọ́lẹ̀ rẹ dé ìmọ́lẹ̀ rẹ dé ògo olúwa yìí sì yọ lára rẹ hallelujah hallelujah nígbà tí ìmọ́lẹ̀ bá dé gbogbo tó dára tí olúwa dára rẹ̀ àwọn máa ṣiṣẹ́ tó pé perfect wàá rí bá máa ṣiṣẹ́ àwọn dàbẹ̀ pé wọ́n ló mọ̀ ọ́ ṣe àdàbẹ̀ ni pé lẹ́yìn yẹn kò ṣe kiri kò sẹ́lòmíì àwọn ènìyàn wá tẹ́tí láti gbọ́ ẹ ṣùgbọ́n nígbà tó wà nínú òkùnkùn yẹn ọ̀rọ̀ ò lè dùn létí ènìyàn kò sódò ò lè ṣe tó lè bá wọn wàá máa wọ pé àá ṣebí nǹkan tí lágbájá ṣe lè tó fi lọ báwo ni tèmi ṣe rí bá ìmọ́lẹ̀ òkùnkùn ló wá o gbọ́dọ̀ wá gbàdúrà inú òkùnkùn tó wà tó ti ń mú àmúbọ́ inú òkùnkùn tó wà tó ti mú ìdàkulẹ̀ ọ̀run yóò tàn mọ́lẹ̀ sí i ọ̀run yóò tàn mọ́lẹ̀ sí i ó ní ilé tàn mọ́lẹ̀ tó mọ́lẹ̀ rẹ dé ògo Olúwa yóò ṣe kiri yóò sì yọ lára rẹ kò sẹ́ni tí a dá ilẹ̀ tí a ní májẹ̀mú fún hmm. hallelujah hallelujah kí ló ń pa májẹ̀mú kí ló ń sọ májẹ̀mú nù hmm. kí ni kò jẹ́ kí májẹ̀mú sọ̀rọ̀ jáde hmm. kí ni a lè pè ní májẹ̀mú a lè pè májẹ̀mú ní ògo kí ló jẹ́ tí ògo sọ̀rọ̀ jáde nítorí òkùnkùn rírìmù ó ti yẹ kíni ó ti bu ènìyàn mọ́lẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ tí ìmọ́lẹ̀ bá wọnú ayé rẹ tó gbà mọ́lẹ̀ láyè láti jọba nínú ayé rẹ wàá wá rí i pé wàá dọba ní ọjọ́ yẹn àgbẹ̀ ní ẹrú àásù ẹ ọmọ hmm. hallelujah hallelujah hallelujah mo fẹ́ sọ fún ẹ o ní ìmọ́lẹ̀ ń lò wàá pé tó wọlé bá wọlé ohun gbogbo máa wà ní ìbámu wàá wáyé pé kó tó pé a ti dé kó tó pọ̀kù lẹ́pọ̀ a ti ṣí ebi ò wá ní pẹ́ mọ́ hallelujah hallelujah wọ́n gbàdúrà fún létè bí ti ń pa wọ́n yẹn ilé tí ẹ̀ títàró ti bá tọ̀ sọ́mu yẹn ilé tí tọ́sọ́ ti bá ta lẹ́mu yẹn tó lè ní pẹ́ tí jàjẹ́jú àtàjẹsẹ́kù ní ìgbà ah, kan tí èkùkù wá jọba hmm. ní orúkọ Jésù mọ́lẹ̀ kó wọnú lérò lọ ah, mọ́lẹ̀ kó wọnú lérò lọ lórí mọ́lẹ̀ kó wọnú lérò lọ ah, mọ́lẹ̀ kó wọnú lérò lọ ẹ bá wa tẹ̀síwájú díẹ̀ ká gbọ́ nǹkan tó sọ. okay nítorí kíyèsí ó ní kíyèsí òkùnkùn bo ayé mọ́lẹ̀ òkùnkùn ló bo ayé mọ́lẹ̀ àti òkùnkùn biribiri bo àwọn ènìyàn ṣùgbọ́n olúwa yóò yọ lára rẹ a ó sì rí ògo rẹ̀ lára rẹ hallelujah òkùnkùn bo ayé mọ́lẹ̀ òkùnkùn ló bo orílẹ̀-èdè mọ́lẹ̀ a ní nǹkan kan tí òkùnkùn bá sì ń jọba kò sẹ́ni tó lè bọ́ sí ipò tó máa ṣe tó dára hmm. ó ti nílò ní ìpele tó kù yìí ẹ ló lè ṣe lágbẹ́gẹ́ ló lè ṣe kò sẹ́ni tí ọlọ́run ò lè lò hmm. ó ní bẹ́ẹ̀ nìyẹn bá kọ̀ láti sìn mí ó dẹ̀mí yóò gbé òkúta dìde tó ló bá lè gbé òkúta dìde láti yìn òun kò sẹ́tẹ́ ló lè lò fún orílẹ̀-èdè yìí ṣùgbọ́n kí ohun gbogbo tó tó wà ní ìbámu a nílò ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ la nílò àdúrà àkọ́kọ́ ta ní láti gbà ó ní ìmọ́lẹ̀ jésù nìkan ni olùgbàlà aráyé jésù nìkan ló lè torílẹ̀-èdè yìí jésù nìkan ló lè dá ìkó lọ́wọ́ padà ìwọ láìsí ìmọ́lẹ̀ bákan náà ni o hmm. hallelujah hallelujah láìsí ìmọ́lẹ̀ bákan náà ni kó tó nípa tẹ̀síwájú ẹ jẹ́ ká jọ dókè lọ nígbà tó bá padà dé àtẹ̀mí àtàlejò mi ẹ̀ tó ń jẹ́ ọ̀rẹ́ wòlíì ọlọ́run tó ń fi ọ̀rọ̀ ọlọ́run bá ta pè ní ìmọ́lẹ̀ a máa tẹ̀síwájú ẹ à ń bọ̀. ẹ kúlé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yìí ìrèrè lórí ẹ̀rọ amóhùnmáwòrán Kaftan television ẹ wo ẹ ti gbọ́ bíbélì náà fìdí ẹ̀ múlẹ̀ ó ní dìde tàn ìmọ́lẹ̀ tó jẹ́ ẹsẹ̀ kínní nínú ìwé Àìsáyà orí ọgọ́ta ìyẹn síìsì ẹ̀fà àti òdo ó ní dìde tàn ìmọ́lẹ̀ nítorí ìmọ́lẹ̀ rẹ dé ògo Olúwa sì yọ lára mi a ó sì rí ògo rẹ̀ lára mi ẹ̀yin náà ń kọ́ àwọn ọmọ gbàdúrà lórúkọ Jésù ògo Ọlọ́run á lára yín a ó sì rí ògo rẹ̀ lára tìyín àti ti gbogbo wa lórúkọ jésù ẹni tọ́lọ́run pè ó yá ẹja tẹ̀síwájú. hallelujah hallelujah hallelujah hallelujah mo tún gbàdúrà fún ilé ẹ̀kan sí i ní gbogbo ibi tẹ́tí nínú ìmọ́lẹ̀ nínú ayé ọkọ rẹ ni nínú ayé aya rẹ ni nínú ayé ọmọ rẹ ni nínú iṣẹ́ rẹ ni lórí àdáwọlé rẹ ni nínú ìrìnàjò rẹ ni ní orúkọ Jésù kò tàn ẹ̀ mọ́lẹ̀. àmì lórúkọ Jésù Kristi. mo gbàdúrà nínú iṣẹ́ ìránṣẹ́ ló ti nílò ìmọ́lẹ̀ ni hmm, ní orúkọ Jésù nínú ìjọ tó wà ló ti nílò ìmọ́lẹ̀ ọ̀run kò bẹ̀ sí tàn ẹ̀ àmì lórúkọ Jésù. lórílẹ̀‐èdè ọ̀run kò bẹ̀ sí tàn àmì Jésù. mo ní lórílẹ̀‐èdè ọ̀run kò bẹ̀ sí tàn àmì Jésù. lórí àwọn tí Olúwa fẹ́ lò fún ìpele tó tún kù f fún ìjọba tó kù hmm. ní orúkọ jésù orúkọ tọ ẹ mọ́lẹ̀ àmín lórúkọ jésù orúkọ tọ ẹ mọ́lẹ̀ àmín lórúkọ jésù nínú iléeṣẹ́ tí a wà yìí orúkọ tọ ẹ mọ́lẹ̀ àmín lórúkọ jésù ní gbogbo ibi tí a bá tẹ orúkọ bẹ̀ sí tọ ẹ mọ́lẹ̀ àmín jésù à ń sọ̀rọ̀ nípa ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ jẹ́ ohun tó dára hmm. ìmọ́lẹ̀ jẹ́ ohun tó rẹwà ìmọ́lẹ̀ jẹ́ ohun tí ó ṣe kíni tó jọjú nínú ìwé Genesis yẹn olúwa nípa rí pé ó dára hmm. ó náà ní kí ìmọ́lẹ̀ wà ìm ìmọ́lẹ̀ sì wà olúwa sọ pé ó dára sọ pé ó tó dára ó tó wà nínú ìmọ́lẹ̀ ó tó ju òye ènìyàn lọ ni ó tó wà nínú ìmọ́lẹ̀ ohun rere tí a kò lè ṣàlàyé ni ó tó wà nínú ìmọ́lẹ̀ àṣẹ àti àṣeyọrí inú ìmọ́lẹ̀ ló wà ìgbéga inú ìmọ́lẹ̀ ló wà ìbùkún ọlá inú ìmọ́lẹ̀ ló wà hmm. tó bá fẹ́ gbẹ̀mí mọ́ ọlọ́run ìmọ́lẹ̀ ni tó bá lọ sínú tó bá lọ sínú ìwé ìṣe àpọ́sítọ́lì orí kejì àwọn àpòstélè. orí kejì àmì kan fara wọn kẹ́mi mọ́ tó gbà lé wọn nígbà tí ọjọ́ pentikọ́sì sì pé hmm. àmì kan ló fara wọn. láti ẹsẹ̀ kìlò. ẹgbẹ́ láti ẹsẹ̀ kìíní yẹn kí ló sọ ẹ̀yá mi. nígbà tí ọjọ́ pentikọ́sì sì dé. nígbà tí ọjọ́ pentikọ́sì sì dé. gbogbo wọn fi ọkọ̀ kan wà níbì kan lójijì ìró sì ti ọ̀run wá. ìró ti ọ̀run wá. gẹ́gẹ́ bí ìró ẹ̀fúùfù nílé. gẹ́gẹ́ bí ìró ẹ̀fúùfù nílé. ó sì kún gbogbo ilé níbi tí wọ́n gbé jókòó ẹ̀là ahọ́n bíi ti iná sì yọ sí wọn. hallelujah hallelujah. ẹ gbọ́ ó ní ẹ̀là wọn bíi ti iná sì yọ sí wọn. tí ò bá ti sí ìmọ́lẹ̀ kò sí ẹ̀mí mímọ́. jésù tí o bá ti sí ìmọ́lẹ̀ nínú ayé ọ̀ sínú Kristi hmm. tí o bá ti sí ìmọ́lẹ̀ nínú ayé ọ̀ sí àṣẹ lẹ́nu rẹ̀ ìmọ́lẹ̀ máa ń gbé nínú àṣẹ àṣẹ máa ń gbé nínú ìmọ́lẹ̀ ni. Hmm wọn ló ṣe gbọ́dọ̀ máa gbé nínú Kristi tó bá lọ wà nínú Jésù ẹlòmíì àmà ní Jésù Jésù Jésù Jésù ṣé wọn gbé nínú ìmọ́lẹ̀ Jésù ìmọ́lẹ̀ ni Jésù tó bá ti ń gbé ìmọ́lẹ̀ ó ti ń gbé nínú gbogbo ó ní nígbà tó jọ Pentikọ́sì sì pé ó ní wọ́n fi mọ wà ní ibì kan ó hmm. ní ìró ti ọ̀run wá hmm. ìró ẹ̀fúùfù nílé ó ní ó sì kún inú hmm. ibi tí wọ́n wà yes níbi tí wọ́n jókòó sí yes the holy spirit wọ́n wá ẹ̀mí mọ́ sọ̀kalẹ̀ ṣùgbọ́n wọn ò lè balẹ̀ wọn wọn ò tí ì lè tẹ̀síwájú nítorí ìkọ̀kọ̀ ò tí ì ṣáájú ó ní nígbà náà ó ní ẹ̀la náà àbí ó sì ṣe kí ni ó sì yọ sí wọn. ó pín ara rẹ̀ sí. aleluya wọ́n pín ara rẹ̀ ẹni sẹ́la náà balẹ̀ yẹn náà lè balẹ̀ o hmm. tó bá ní ìmọ́lẹ̀ ò ní ẹ̀mí mọ́ tó bá dẹ̀ ti ní ẹ̀mí àdúrà ò lè gbà àwọn ẹlòmíràn máa gbàdúrà ohun àkọ́kọ́ tó yẹ kó wọ́n tọrọ fún òun ní ìmọ́lẹ̀ òun àpèmọ́lẹ̀ sínú ayé rẹ̀ òun àpèmọ́lẹ̀ sínú ayé rẹ̀ bàbá ti pèmọ́lẹ̀ sínú ayé rẹ̀ àáfi hmm. àṣírí ogun tó ń jẹ ẹ̀wọ̀n ẹ̀ bàbá dẹ̀ ti fàṣí ogun tó jẹ ẹ̀wọ̀n ẹ̀ ìjọ ẹ̀ lóògùn ṣẹ hmm. hallelujah wọn làwọn yẹn ṣe sáré káàkiri ilé ni ẹ pé àwọn tó wọ́n lọ́rùn mìíràn hmm. ó ní wọ́n máa máa ṣaláìní tí ó dára ìpọ́njú a máa borí wọn ọmọ kìnnìún ní bíbélì pè wọ́n hmm. ṣùgbọ́n tí ìmọ́lẹ̀ bá wà nínú rẹ̀ Hmm. tó tọ́ fún ìmọ́lẹ̀ o ò ní láti ṣáìkà kí bọ́mọ kìnìún o hmm. ò ní ṣaláìní ṣùgbọ́n tí o bá ti ní ẹ̀mí mímọ́ hmm. ohun gbogbo ni ó ní àwa máa gbénu Kristi Kristi a máa gbénu wa ó ní ohun gbogbo ní ṣíṣe fún wa nígbà tí a bá gbénu Kristi hallelujah hallelujah hallelujah ẹ̀mọ́ ló nílò mo fẹ́ kẹ́ ẹ tẹ̀síwájú bẹ̀yẹ nígbà tẹ́lẹ̀ náà dà ní wọn lórí pọ́ńkọ́ kí ló ṣẹlẹ̀. gbogbo wọn sì kú fún ẹ̀mí mímọ́. gbogbo wọn wá kún fún ẹ̀mí mímọ́. wọ́n sì bẹ̀rẹ̀ sí fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn àwọn Júù olùfọkànsìn láti orílẹ̀-èdè gbogbo lábẹ́ ọ̀run ẹ ti rí pé gbà sí ìlànà lẹ̀lé wọn hmm. ẹ̀mí balẹ̀ wọn hmm. ó dẹ̀ polongo ara rẹ̀ hmm. hallelujah tẹ bá wo history celestia ìtàgé celestia ọmọ ọkọ tí mo sọ ẹ ó ní ìràwọ̀ méje ló yọ ní lókè ọ̀run àwọn ẹyẹ wọn kẹlú li oṣù kẹta ọ̀sọ́ ti ọ̀sọ́ dòrú lọ́dún nineteen forty seven iye ìṣẹ̀lẹ̀ làgógó mẹ́ta ọ̀sọ́ àwọn ẹyẹ wọn kẹ ọjọ́ ọjọ́ yí padà mọ́nùwá hmm, ìmọ́lẹ̀ sọ̀kalẹ̀ ìràwọ̀ tọ̀ láti ọ̀run kàádé ìdá ìmọ́lẹ̀ tọ̀ ó tọ̀ fún aráyé nínú ẹ̀mí àwa ń jọ orí ọ̀fẹ́ ní ọjọ́ tèmi òkú jíìdì dé ayé èèyàn tún ṣe olórí búkú ní olórí rẹ wàhálì tó kú máa ń gẹ̀ lẹ́ni hmm. wọ́n máa sọ fẹ́ pé ṣe o ti dé sẹ̀lẹ̀ hmm. láì tí ì dé sẹ̀lẹ̀ tó wọ́n ti dé sẹ̀lẹ̀ wọ́n ní ogun ò lè ṣe ṣùgbọ́n lọ́wọ́ ní ìṣẹ̀lẹ̀ wọn ni kò lọ sí ìṣẹ̀lẹ̀ o kò sí àwọn sẹ̀lẹ̀ àpàràmọ́dé hmm. ṣùgbọ́n yóò ṣe sẹ̀lẹ̀ tó gbé nínú ìmọ́lẹ̀ ọjọ́ we are talking of the body of heaven hmm. ara tí ọ̀run là ń gbè ní celeste hallelujah hallelujah tó bá yẹ sí ń gbé nínú kristi ohun gbogbo ní ṣe fún ẹ ẹyẹ kan sì tẹ̀síwájú nínú ìwé Isaiah six yẹn ẹ lọ sí ẹsẹ̀ kejì kí ló sọ níbẹ̀. ẹsẹ̀ kejì Isaiah six yẹn ṣé ní ok Isaiah orí ọgọ́ta orí ọgọ́ta bẹ́ẹ̀ ni Isaiah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 ó máa ṣe kíni ó máa wo orílẹ̀-èdè náà hmm. ní àìsẹ́yà sixty yẹn ẹ bá lọ sí ẹsẹ̀ eighteen kẹgbọ́n kan tí ó sọ níbẹ̀. ìyẹn ẹsẹ̀ kejìdínlógún. ẹsẹ̀ kejìdínlógún. a kì yóò gbọ́ ìwà ipá mọ́ ní ilé rẹ ìdáhoro tàbí ìparun ní agbègbè rẹ ṣùgbọ́n ìwọ ò pe odi rẹ ní ìgbàlà àti ẹnubodè rẹ ní ìyìn hallelujah hallelujah so ti rí pé tí ìmọ̀lẹ̀ bá tọ̀ sórílẹ̀-èdè kò ní sí ìwà ipá mọ́ kò ní sí pé wọ́n gbẹ̀yàn ṣòwò mọ́ kò ní sí pé gbéni gbéni gbéni lọ kò ní sí pé àwọn fúlàní gbẹ̀yàn lọ nítorí ìmọ̀lẹ̀ ti jọba gbogbo ẹ̀mí òkùnkùn á dẹ̀ ṣe kíni wọ́n á tẹrí ba òní hmm. tí ìmọ̀lẹ̀ bá dé òkùnkùn á ṣe kíni òkùnkùn á paradà ní Genesis wọ́n ti yẹn ó ní a fi àlà sáàrin òkùnkùn àti kíni o àti ìmọ̀lẹ̀ hallelujah hallelujah hallelujah a nínú ìmọ̀ ìmọ́lẹ̀ tó bá ti mọ ìmọ́lẹ̀ ó ti ní ohun gbogbo ọ̀nà olú ìmọ́lẹ̀ lè fi wọ ní ayé rẹ̀ hmm. báwo ló ṣe lè gbà mọ́lẹ̀ sínú ayé rẹ̀ ó ní kó mọ Jésù hmm. tó bá ti mọ Jésù kò sẹ́ tó lè fi ẹ mọ Jésù bí kò ṣe pé wọ́gán ṣe tán láti fi ọkàn rẹ fún Ọlọ́run láti jọ̀wọ́ ohun kó tó lè gbé dání tí ò jẹ́ kó mọ Jésù tó ń jẹ́ kó máa sunkún wàá gbé sílẹ̀ wàá wá rọ̀ mọ́ Kristi wàá kúrò nínú ẹ̀ṣẹ̀ wàá rọ̀ mọ́ Kristi wàá gbọ́ ti ayé yìí wàá gbé sí ẹgbẹ́ kan hmm. wàá wáyé pé mọ́lẹ́ àwa tọ̀ ògolúwa yóò yọ ní ara rẹ̀ hmm. àwọn kèfèrè àwa wá people will come to celebrate you. Amen. When the light come, Amen. they will see you. Amen. New things will begin to happen. Amen. Hallelujah. Hallelujah. Then when you have the Holy Spirit, tó bá ti ní ẹ̀mí mọ́ yẹn tí mọ́lẹ̀ yẹn ti dọ́ba hmm. wàá rí gbogbo àwọn máa lọ ọmọ dàbẹ̀ ni pé ìwọ lo ìwọ nìkan ló mọ̀ ọ́ ṣe hmm. ìmọ́lẹ̀ ló nílò tó bá dẹ̀ ọ̀nà tó lè fi gbà mọ́lẹ̀ òun ni kò gba Jésù sínú ayé rẹ̀ òun ni kò tirẹ̀ rẹ̀ bọnú Kristi sí i bíbélì ni a kò lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kórè ọ̀fẹ́ máa pọ̀ sóní ká máa rìn ó dẹ̀ ní láì sí kò sí ìjìyà hmm. gbogbo ìjìyà táwọn ọmọ Ísírẹ́lì jẹ ní ìrìn àjò wọn àìṣe déédéé wọn ni hmm. hallelujah bọ́ tó bá ti mọ Jésù kò ní sí ìjìyà mọ́ tó ti fi ẹ̀ṣẹ̀ àti èṣù ẹ̀ àti iṣẹ́ owó ẹ̀ sílẹ̀ tó wá di ọmọ Kristi wàá jogún ayé wàá tún jogún ọ̀run ṣùgbọ́n ẹni tí ò bá ti mọ Ọlọ́run tó ti rò pé inú òkùnkùn yẹn ni ikú méjì méjì ló wà o hmm. èèyàn á kúkú ara wàá tún kúkú ẹ̀mí bọ̀ mo gbàdúrà gbogbo etí tó ń gbọ́ mi ní orúkọ jésù ò ní kúkú ara kó tún kúkú ẹ̀mí nítorí májẹ̀mú wà pé kò sí gbóní èrùpẹ̀ làwọn àwa yóò sì padà di èrùpẹ̀ but a ò jí àjíǹde sínú ìyà nípẹ̀kun hmm. fún àwọn tó bá ní ìmọ́lẹ̀ nínú ayé ó nílò ìmọ́lẹ̀ nínú ayé yó kò sóńgó tó o lè dà nínú ayé kò sóńgó tó o lè jẹ kò sípòkípò tó o lè wà mo fẹ́ sọ fún ẹ rí pé gba ìmọ́lẹ̀ láàyè sínú ayé rẹ tó bá ti ń gbé nínú ìmọ́lẹ̀ Jésù á máa gbénu rẹ tí Jésù bá dẹ̀ ti ń gbénu rẹ ohun gbogbo ní ṣe fún ẹ wà wá rí pé gbogbo ìgbà tó bá wá ń dáwọ́ lé àwọn àmàyọ ìṣeré tó lọ́jọ́ bá tiẹ̀ wà délé ní wà á rí pé wà á tún wàá túbà ẹ nínú ìmọ́lẹ̀ hmm. kejì mo dẹ̀ wàá gbàdúrà gbogbo ojú tó wò mí ní àkókò yé gbogbo ojú tó ti ń rí ìmọ́lẹ̀ òun yóò tàn sínú ayé rẹ àmì lórúkọ jésù ìgbéyàwó yẹn òun yóò tàn sínú ayé rẹ àmì lórúkọ jésù inú yẹn tó ti ń wọ ọmọ tó ti da láríkí tó ti fẹ́ lé ẹkọ́ lé ọkọ nítorí ò tí ì finú sórí òyà inú ọwọ́ ìṣẹ́ ọ̀run kó gbé ilé ẹ lọ́wọ́ bísíǹsì tó dàrú yẹn tó ti collapse lọ́wọ́lọ́wọ́ yẹn hmm. ó nílò ìmọ́lẹ̀ ni ó rí àmì ṣe ní àkókò ọkọ tó mọ́lẹ̀ sínú ayé rẹ ọkọ tó mọ́lẹ̀ sínú ilé rẹ ọkọ tó mọ́lẹ̀ sínú orílẹ̀-èdè adúpẹ́ agbẹ̀yìnga ògo ni forúkọ yìí Jésù Kristi Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù bákan náà orúkọ mi ni Tèmilolú Prophet Tèmilolúwa Adébáyọ̀. Jésù ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ wà láyé èmi náà máa wà láyé gbogbo ẹ̀ jùlọ ẹ má gbàgbé Jésù nìkan òun ló níṣẹ́ ìyanu ó dàbọ̀.